يجعلوه في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشكرون وجاء الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد gbogbo àwọn tí a ń ká ṣe jẹ́ ká bá ṣe bá àwọn àga tí fèsì bá wà lẹ́ jókòó mẹ́ jókòó ìwé àga ẹgbẹ́ dé ìtọ́lá tó jókòó mẹ́ fún àbọ̀bá dé. وجاءوا أباهم عشاء والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد سلام الله عليكم ورحمته وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أتدي سجل الله وباني ولكن مذكرة وأتدي لنا àwọn tó fẹ́ ń adéṣìbí nínú ẹ̀ǹtẹ́ fẹ́ gbọ́ náà tó di gbígbọ́ láyé tó ń bẹ níbi gbígbọ́ ọlọ́run àti títọ̀rọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba ọmọ ìfẹ́ ẹ̀kọ̀kan wa ẹ̀yìn ìjọba wa níbi tí a bá ọ̀rọ̀ dé

ẹkún ni wọ́n bá wọlé wọn. ìyàtọ̀ ẹ̀kọ́ gbogbo wọn ni wọ́n tún fún alẹ́ tí gbọ́ ìrìn ẹkún tí ń bẹ nínú kẹrẹ́ à lánàá wọ́n wọlé lẹ́yìn tí sunkún wọn fi sọ̀rọ̀ ọ̀gá ìsìn tí èèyàn máa ń òun náà nìkan ọmọ kan hán sọ̀rọ̀ alẹ́ sì ni wọ́n wá á ti tó àǹfààní ní tí ń bẹ́ níbi kéèyàn gbérùn kan bá ń wọlé lálẹ́ á ti tọ́ àìsí àǹfààní níbi kéèyàn gbérùn kan bá ń wọlé lọ́sùn fún wa. nígbà tí wọ́n wá wọlé tí wọ́n sọ fún fún bàbá wọn tán bàbá sọ pé kí lọ́sọ̀ kú ṣé àwọn nǹkan ọ̀sìn ta ní kẹ̀ẹ́dá lọ màá lù wá làkúnmí wa àgbòwa ewé wa tí náà ní ẹlọ́ àdíkí lọ́sẹ̀lẹ̀ sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ mọ́tà tuntun náà ní ní àtẹ̀kọ́ mọ́tà tuntun sí bàbá lọ́rùn títí nígbà tí ẹkún yìí pọ̀ bàbá ní ha yúdúbù dà ìgbà náà ní ẹ tó wá sọ̀rọ̀ pé. ọ̀nà yàrá. يوسف عند متاعنا فأكلهم ذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين. أراكم ومرسكم wọ́n ní yàrá àbáyá bàbá wa tàbí àtàbẹ̀rẹ̀ ìdúró náà.

gbogbo èrè oko tá a kú àtẹ́rẹ́ wa tá a dà lọ àwa kó jọ sílẹ̀ wípé kí wọ́n na náà àwa náà fẹ́ ti lọ àwa lọ ṣeré àti lọ nígbà táwa kú dúkìá wa kalẹ̀. pé wọ́n Wàtá yóò dúkìá wa kọ́lọ́lá tuntun ayé lọ yóò tún dùdú ẹlẹ àwọn fẹ́ fẹ́ yọ ẹ ẹgbẹ́ ti gbọ́rọ̀ wọlé wọ́n ní nígbà táwọn ti tẹ́ tẹ́tọ́rẹ́ àwọn àwọn lọ fà yìí tí o sì gbàgbé kí ni jáde ní. يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون تلك معنا غدا يرتاح يكفي أو تلك معنا غدا يرتاح ويلعب. ẹnlẹ́ ní kó fi ọ yusuf lẹ́kọ̀ọ́ lè di fàájì pẹ̀lú wa lóko tí a bá dé ní iṣẹ́ kó ṣe fàájì kò ní irun kó ń ṣe kò ní kọ́bì kò ní gbìyànjú mìíràn ti fàájì. Nígbà wọn wá fẹ́ pìtẹ́ǹtì ọ̀rọ̀ padà fún bàbá ẹni èyí ṣe wàhálà tán ẹni kí gbogbo òdúró tẹ ọ tí ń tẹ ẹlẹ́ lọ́wọ́ ti ṣe lóun yìí ẹjọ́ ìjọ náà tí ń tẹ náà bẹ́ẹ̀ ti Yusuf ṣe lóun yìí wọ́n náà bẹ́ẹ̀ ti Yusuf lọ sí bàáyì wọ́n lọ kiri ẹ̀yin wá ní ìwọ ọmọ yóò dẹ àwọn kiri tọ́balà kalẹ̀. Ah. wàtàrọ́ náà yọ ọgọ́fà dàmàtà iná. Àwọn gbé ìdúgbà níwọ̀n ní ìdúgbò wọn tọ́jú ọjà wa, tọ́jú ẹ̀rọ wa, nǹkan kan gbọ́dọ̀ wa, àwọn abẹ́ ṣe rí lọ. Nígbà wá ṣe rí lọ dátú dé. Bá a kàlà ń bọ̀ jẹ́ ìtẹ̀. Gbogbo ti jẹ́. fàyà. Wà á yára. rí kankan mú lára rẹ̀ bẹ́ẹ̀ bí bàbá yín ní pípàṣẹ ara rẹ̀. Ẹ wà á kó bá jẹ́ lóòótọ́ sí èdè ìgbìmọ̀ yẹn tí èrú àjẹkù ìkókò ẹja kojúmọ́ bá a ti sìn ìgbà àkókò jẹ tí yóò jẹ fún ẹ̀wọ̀n abẹ́nu ẹ̀mọ ìkókò tí wọ́n jẹ ìgbẹ́ ìyè lọ́wọ́ ẹ̀ tàdọ́ kùkù ajá kan tọ́jú ìkókò díẹ̀ mi tọ́ba rí òkú ìgbésẹ̀ ìjọba wà lẹ̀ tọ́ba jẹ gidi rẹ̀ àwọn àwàlẹ̀ àlẹ́ tí ò nínú ìṣẹ̀lẹ̀ ẹ̀jẹ̀ òkú ènìyàn gbọdọ̀ láre bí ẹ̀dọ̀ bá kù nú ara rẹ̀ á kù náà ẹ̀wà rí nǹkan kan mú nínú ara rẹ̀ ẹ̀wà ní ìgbòkò jẹ́. àkàrà mo ṣe ya ìfọ̀jẹ̀ gbogbo ara rẹ̀ ó ní bí àwọn egbò kan tó yí láti àbí tí tó orí náà sì gbàgbé wọn àwọn àwọn tí wá láti àwọn kùn عليه الصلاة والسلام هذا من دعاء ẹranko wo lé dédé ẹranko abidjan jíjẹ orí oṣù ẹranko abidjan wo lé ọjẹ ike orí àwọn náà máa fi kòtò orí lẹ ìgbà orí lẹ tí ẹranko ọjẹ gbà orí ẹwà rẹ ẹwọ́n sọ pé máa àká ọ̀rá ká. àkàrà mọ̀ ní ẹsẹ̀. mo parí ẹ̀ ọjẹ́ kan yányá ọ̀sẹ́gun kankan. wà á tàbí ọ̀fẹ́ ńlànà wà lọ́kùnrin náà sọ̀rọ̀ mi. àwọn ọmọ náà ti dájọ́ lórí ara kí wọ́n tó parí àwọn kan ti tẹ̀lé lóra wọn ó táwọn ń pa ìyẹ́rẹ́ tó lágbára púpọ̀ ni.

nígbà wà tó yẹ gbé rọ̀lá nà ẹ̀rọ yìí àwọn kẹ́ntì tẹ̀lé tó ẹ̀ ń bá mẹjọ dáadáa ẹ̀ tí ọ́ tẹ̀ ẹgbẹ́ olùjọ́ títí ilé láti mú ẹ̀ tó bá lókè tí bá ti ń sọ ẹ̀rí jẹ́ ọ̀rọ̀ tàbí lábá lọ sí ilé báwọn ọ̀dọ́ àwọn ọmọ nàìjíríà fẹ́ máa ṣe ní òkè lẹ́kọ̀ọ̀kan ẹ bá ṣe ilé báyìí ló ń ta tẹ́wọ́ ẹ bá ṣe bí wọ́n ti bílẹ̀ rìpẹ́sì lẹ́tìn mọ̀ pé ìrọ̀ fún bálá nílé ìgbà títí títí sọ lẹ́tìn máa mọ̀ àwọn adájọ́ ni wọ́n lẹ́kọ̀ọ́ kàjá tó wọ́n kọ́ mọ́ fẹ̀já mọ̀ wọ́n tó kọ́ bí ẹ̀sìn máa wù ojú olódodo òdò òṣòro mọ̀ ẹgbẹ́ mọ̀ bá fún ojú òkúra ó dùn mọ́ dáadáa kódà ó fi kọ́lọ́ kọ́lọ́ tọ́jú ara rẹ̀ fún fún ọgbọ̀n síbẹ̀ ó ti ṣòkòtò bó tó àti bó yẹ ó sì máa rìn bí ẹni ọlọ́run tó ti dẹ́sìn ìwé léyìí ìrọ̀rùn kúrọ̀ ní ọ́ pàtọ́nù náà lè tó sí. àwọn ọmọ sọ wípé nípa orí fún ọ ìwọ bàbá àmà wípé wà máa ń tàbí mú mi nílà òdìgbà lọ. kódà kò jẹ́ nípa àtùdùdù ti àtùdùdù yẹn ni pé àwọn ti mọ̀ báwọn òṣòdodo fún ọ. ìtumọ̀ ẹ̀. ولو كنا صادقين مثلا واحد من وعقيدة أولية ثانية كايا لا لا وما أنت بمؤمن لنا ولو كنا صادقين àwọn ọmọ sọ wípé a máa pé ìwọ bàbá òòlì bàbá tí wọ́n ń di mú mi nìlànà lọ́kùnrin mọ́kùnrin lẹ́nu lọ́kùnrin sọ̀rọ̀ rẹ̀ wà máa ń kà bí mọ́kùnrin lẹ́nu. kí ni wọ́n pè ní ìmọ̀ ìrìn èdè kí ká fẹ́ yà rẹ̀ ni pé àwọn oníbíyà nípa àkíjà wọ́n lo agbègbè ayé yìí púpọ̀ láti fi bá kí ẹ̀rọ tí wọ́n mú mọ́ ìmọ̀ ìdúnú ṣẹlẹ̀. bí mọ́kùnrin lẹ́nu. ààrẹ náà bẹ́ẹ̀ Ọgba lódodo tọkàntọkà àmì ṣùgbọ́n nílé ìyára ọ̀rìn ara náà ọfọkàn balẹ̀ sí ọmọ tí mẹ́ta ń ọfọkàn balẹ̀ sí nílé ìyára ara máa ń lọ pẹ̀lú ní àwọn àbáyọ in transit, eh? in transit verb náà verb tí kìí kìí lọ bá object kan kìíní kan da yóò da lẹ́nu òdodo pé yóò dọ̀dọ̀ object. ọ̀gbìn amánà làwọn ó sì máa pé amánà bíi ó lè pé amánà hù kò sí sí ẹ̀ma. amánà làwọn amánà bíi. o lè rí pé á mẹ́nàbù àwọn bídẹ̀ àwọn adébẹ̀ wọ́n á ní ìtumọ̀ iman ní èdè lágbára àti ṣẹ̀ríà àti tẹ̀sùbí wọ́n ní ká gbáyà lóde àwọn onímọ̀ tó wá ní ẹbí dáadáa tó máa ń pẹ́ ẹ̀pá ní mímọ̀ ìsọkúsọ lẹ́nu tẹ̀sùbí kì í ara ìtumọ̀ ara ní kìlọ́pà wọ́n torí pé ìjọ ìtumọ̀ ara rẹ̀ yìí sọ ní tàbí ìtumọ̀ ara rẹ̀ náà ju tàbí kù lọ. àkọ́kọ́ nínú àgbékalẹ̀ ìdílé aláwa rẹ̀ wọ́n ní sọ̀dáọ̀ ara lọ sọ́dọ̀ ọ́bẹ̀t mọ̀fẹ́rẹ́nù bíi ta ẹlòmùdá àjì ọmọ tó sọ̀dáọ̀tù mo gbàgbọ́. ọ̀wọ́ ayé wọn lọ bí sọ̀dáọ̀tù làbẹ̀ amẹ́nìkì àmàbí àmẹ́ntù bíyí wà àmẹ́ntù làwọn. ilé ìyàwó kọ́jú wúlọ̀ dápọ̀ ní ẹ̀dẹ́ kẹlẹ́ jẹ́ ní ìtumọ̀ amẹ́nà kìí tó gẹ́gẹ́ ìtumọ̀ gbogbo ìtumọ̀ amẹ́nà. òṣùpù sọ yìí ńlá kan yòmínú bí ńlá àyíwá yòmínú bí mọ̀ nìyí ورحمة للذين آمنوا منكم قل أذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ويؤمن للمؤمنين ìdá afáfẹ́ a àná àwọn ọ̀tún súnmọ́ táàbí máa jú ìgbé ara mọ́nà ìtumọ̀ ẹni àkọ́rọ̀ tàwílẹ̀ fún àkọ́rọ̀ àìkọ́rọ̀ torí a jọ pé àkọ́rọ̀ bí yí wà àkọ́rọ̀ làwọn yẹn jẹ́ pé wọ́n

wípé ìfọkànbalẹ̀ kí ni ìyẹn ń pè ní àmì ìwé ẹ̀rí ìdáwí. àwọn bàbá àwọn amọ́sọ yìí tó ń rán sábì mú mi lè lánàá. sábì mú mi lè lánàá wà láwùkùn náà sọ̀rọ̀ dídí. bàbá sábì mú mi lánàá lánàá nì. èmi tí o ò lè gbà wá o ò sì lè gbà wá gbọ́. tọkàntọkàn ó wò lé fún tẹ̀lé-tẹ̀lé ìyẹn tó túmọ̀ àmọ́ ìsàbí mọ́mí ní náà yìí àmọ́ túmọ̀ túmọ̀ tó wà nínú ìdè lára àmọ́ túmọ̀ ẹ̀ túmọ̀ ìmọ̀ràn ìṣẹ̀rí à àmọ́ àti túmọ̀ ìmọ̀ràn ìṣẹ̀rí à. bẹ́ẹ̀ náà fàárẹ̀ lọ́la ń sọ̀rọ̀ Ibrahim Ibrahim àlejò ló ń di Ibrahim ẹyí jù náà pẹ́ ìdí ìyẹn tó fi lè túmọ̀ ara mọ́lẹ̀ láwùjọ nígbà yẹn pé wípé èrè máa ń ṣẹlẹ̀. sábàá rí bẹ́ẹ̀ yọ̀wọ̀ yọ̀wọ̀ wípé ara mọ́lẹ̀ làwù àti ètò wájú pé ara mọ́lẹ̀ làwù báyìí yọ̀wọ̀ máa jẹ́ pé túmọ̀ lágbáwá nìkan ìdí lágbáwá nìkan yọ̀wọ̀ máa túmọ̀ ṣùgbọ́n tó bá rí bíbí yọ̀wọ̀ máa túmọ̀ ìtumọ̀ ìmáà ní lọ́wà nínú àlùkò ẹni tọkànlá rẹ̀ pé ìtọ́nà wọn bá gbé lẹ́yìn pẹ̀lú ímẹ́rì fáńdà àlùkò rẹ̀ orílẹ̀ ní ímẹ́rì ìtumọ̀ ímẹ́rì ìṣẹ̀lẹ̀ kí wọ́n lè túmọ̀ ímẹ́rì ìṣẹ̀lẹ̀ ó wà rẹ̀ ti kọ́ọ́dún wà kọ́ọ́dún wà ìṣẹ̀lẹ̀ mẹ́ta mẹ́ta àwọn ìjọba fáwọn ẹlẹ́gà ìgbàtọ̀ láti náà kàn wá. Nínú àjẹ́kà ẹ pé ọlọ́run ni mo gbàgbọ́ inú ìlẹ́nu mi. Ẹlẹ́ẹ̀kejì kọ́wé ìlú fẹ́. Ọ̀rọ̀ sọ́jà ní ìpìlẹ̀ ayélujára ayélujára ẹnìkan ní bí mi ní ní oṣù kí o. Mo mi ní ní oṣù láyélujára ayélujára orí kò ní àwọn onídìẹ̀ ìgbàgbọ́ àtàkùrá àárín àárín gbà. Ẹlẹ́ẹ̀kẹta oní ẹ̀ríkà àwẹ̀ lágbà ní ara ìgbàgbọ́ ni ìrún lọ́kí sẹ́yìn láti máa rí pípa lọ́kí ara ìgbàgbọ́ ni kùránì lágbà yìí ara ìgbàgbọ́ ni ìgbàgbọ́ kan ní kíkí alukọ̀án ìgbàgbọ́ kan ní kíkí ọ̀ ìgbàgbọ́ kan ní mímọ́ sọ̀rọ̀ náà wà lọ́nà ọ̀rọ̀ sọ pé ọ̀rọ̀ kára ọ̀rọ̀ وما كان ليريع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم وما كان الله ليضيع كان الله ليضيع إيمانكم Ìgbẹ́kẹ́ lọ́rọ̀ ìrìn àyè ní ilé ìlúra Gbogbo àwọn tẹ̀sí ìrìn àti máa fún ìmọ̀ ìlànà àti ọlọ́run pé ìrún ní ìmọ̀. Ó pè ní ìmọ̀ olùwà ẹ̀dùn tọ́ba tí wọ́n rí ìmẹ́ẹ̀nì àwọn mẹ́rin ní kùrọ̀án tàbí inú hadith ànábì sọ̀rọ̀ àrùn tẹ́lẹ̀ tọ́ba lọ bá gba ọ́pẹ̀tì ẹ̀ pẹ̀lú bá tó fi bá ẹ̀ bá gbé lọ ẹ̀sìn tí náà sáà tẹ́lẹ̀ nílẹ̀ yóò máa túmọ̀ sí yí máa ronú sẹ̀yà ilé ẹ̀ ń dá wa nínú àlẹ́ kùrọ̀án pé amánà rasúlù bí máa ń dí la ìlẹ́yìn. amánà rasúlù bí máa ń إلا إليه بمعنى olùfẹ́ amánà bì lọ́yà amántu bì yí yẹni bí mo gbà á gbọ́ ní ìgbàgbọ́ ti sẹ̀ríà tí mẹ́tẹ̀ẹ̀ta ti parí síbẹ̀ yẹni bí mo gbà á dọ̀kan mo gbà lórí amá mo tún gbà ní iṣẹ́ wọ́n ti ní amánà bì yẹni bí gbàtà náà ní ìsọ̀fẹ́ lọ́ máa wà lọ. ọkùnrin kan wá bá àná Kí a nábì dáwọ̀. Ó lè àná tìrọ̀ ńlá ọmọ táfì. A ó ní kó ní àmà tùbí lá. Ọmọ táfì. Kí ló ń kó ní àmà tùbí lá? Àmà tù. Ó bí a pé ìmáàmù jáde nílẹ̀ ìmáàmù ìwé ni. Ìmáàmù ṣẹ̀rí. Ìmáàmù ṣẹ̀rí àti pápá pé mo gbà lọ́kàn. Mo gbé láwọn. Mo lọ sí mo sì sọ lọ́rọ̀ dá. Yẹ́nì àmà tùbí ìjọ náà ni alábàdà ọ̀nà sùúrù bìínà bìínà báyà tó tẹ̀lé yẹn ló jáàmà pé ní tẹ́ mílì pẹ̀lú ẹ̀rí lì èèyàn náà ń ṣẹlẹ̀ tó kílẹ̀ tó wà àwọn ilé ó lè mọ́ ó lè mọ́ fún àwọn àwọn gbèjọ́ ní tọ́ wà ìmọ̀ àwọn àbá wọn sábà nílẹ̀ náà. قالوا وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون. wọ́n jẹ́ ti ṣàlàyé ọ̀sẹ̀lẹ̀ fún bàbá pé yóò sì lòdì lọ ìkòkò ti pa jẹ títí kòkò tí wọ́n pa àyẹ̀dọ̀ wọ́lẹ́ náà wọ́n ti wí tán ọwọ́ pẹ́sidẹ́ntì. wọ́n ké pé wọ́n sọ fún ọ lẹ́ẹ̀kan àdìláyà àwọn arákùnrin yìí wọ́n gbúdù púpọ̀ gbogbo orin tó kéèyàn tó ti dàgbà wọ́n mọ̀ ní ẹkún ní abáwọlé tẹ̀lé tí abáfẹ́ sọ̀rọ̀ lára kó sí lọ́rùn àbí àwọn òótọ́ ní òdodo ní sọ̀rọ̀ kíni kan bá ní tuntun pé wúwúwú bí a wọ́n já bá gbà àwọn olójú ọ̀nà ní sì mọ̀ bá ẹ̀ ẹkún tó ẹ̀dín dúkú ni ẹkún fara ẹ̀ ní kẹsàn-án ni wọ́n sọ fún wọlé wọ́n sọ fún wọlé náà wọ́n á tún jẹ́ ń jọ ọ̀rọ̀ lè sọ́jọ́ sí pé téèyàn ọ̀bà gbé lóye dáadáa yóò fò jọ àwùjọ ni ó yẹ kí ní abẹ́rẹ́ ṣẹlẹ̀ náà ọ̀sán ní kẹ́rù lọ́wọ́ ìfún fẹ́ ṣe ẹrù ìjọba ìdílé náà ṣe akẹ́rù wa kalẹ̀ ayé ní sùpọ̀ máa ń tọ̀ abẹ́rẹ́ ṣẹlẹ̀ kábíyèdé ìgbókòtì wọn náà ti wá mi nìkan lọ́wọ́ látọ̀ ẹ̀wú rẹ̀ lọ́wọ́ kí wọ́n tó ti sínú kòtò wọ́n ti bọ̀. wàjẹ́ àwọn aláàmọ̀mí sì ní déjà mi kábí. kí lè bọ́ ìrọ̀ rẹ̀ àwọn tí mo táwọn fi ṣe ń lé aṣọ fún bàbá abẹ́jẹ apá ẹni kan abẹ́jẹ yíra tọ́jú ẹ̀jẹ̀ yíra ń bàbá sọ fún wọlé tá a tún sọ fún tá a pèsè ìjọba tó gbàgbára tá a fẹ́ fi ẹ̀dùn ọmọ pé wo ẹ̀wù gẹ́rẹ́ ẹ̀wù ní kálábá pàtàkì bẹ̀rù àbọ̀ afẹ́rẹ́ rẹ̀ bó ti wulẹ̀ wí ọgbọ́dọ̀ òjì lábẹ́rẹ́ ṣe bàbá yẹn délẹ̀ bàbá yẹn lọ́dọ̀ ọlọ́run bàbá wọn bàbá àánú tó lọ́n kọjá bẹ́ẹ̀ ọlọ́run ọba sọ. wọ́n ṣe wọ́n ṣe àwọn aláàbọ̀ bí sí ilé ìdámẹ́ tàbí. wọ́n wá dé pẹ̀lú aṣọ olóṣùpá ayé ìtọ́lá ẹ̀jẹ̀ wọn alákọ̀ọ́ ní ṣe yìí aṣọ rẹ̀ ni wọ́n mú wá ẹ̀rú ẹ̀. ọ̀dẹ̀ bíi tí ò ní ṣòkòtò. kò ní fìlà. tó jẹ́ pé èyí ọ̀rọ̀ ìwúkọ̀ àbẹ̀ ọ̀rọ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. ìrẹ́pẹ́ ẹgbẹ́ nìkan nìkan lóníkẹ́ nìkan bá lè kọ́ bá tí ó fi Yusuf wọ́n pàmì. à ń gba Yusuf àtẹ̀yẹ̀ àyíkàrà pẹ̀lú ìdílé pẹ̀lú ìdílé yúsùfà tẹ̀ ìkálórí aṣọ ìkún ẹ̀rọ èyí bí wà wípé ojúlówó aṣọ wọn lẹ́tọ̀ọ́ ìtumọ̀ nípìnlẹ̀ ẹ̀rù ni ìrìnàjò àwọn alọ́ntínrín làwọn ẹ̀yà àwọn ìlú àdúgbò ilé tí wọ́n bá bọ́ ṣòkòtò nídìí ẹ̀ ó ti bọ́ wò àti afọ́fẹ́ dáa jù lásọ̀tọ̀ balẹ̀ nígbà tó bá ti ẹ̀dá nídìí rẹ̀ ó ṣe kí ni.

bẹ́ẹ̀ bá tẹ̀lé pọ́ǹtù gbogbo yọ. àgùbàjẹ́ wọn wọ ìsọ́lẹ̀ náà tó ń balẹ̀ kì í ti kún gbòòrò àyè tó kù lápá. ó ní wọlé pé aṣọ pàmìs ẹ̀rù ìpìlẹ̀ aṣọ yìí jẹ́ ń sọ fún ọ. tó bá tẹ́jú tó o sì léwu àti ìjòkòtò afẹ́ lọ fèdè ìjòkòtò ẹgbẹ́ kan sáà lọ pẹ́ẹ́tẹ̀ẹ̀rù lọ́ọ̀ ẹ̀wù rẹ̀ ìjòkòtò lẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tó ní láàtọ́ ilẹ̀ ẹjọ́ bẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ dá agbára lórí ìṣòkòtò tàbí owó ti lẹ́nu lọ mọ́tẹ̀lẹ̀ lórí ìṣòkòtò bẹ̀rẹ̀ láti lè kí bẹ̀rẹ̀ wúwẹ́ ló ti bẹ̀rẹ̀ torí pé ìsàlẹ̀ ìṣòkòtò ọwọ́ ẹ̀jọ́ orí èdè ìṣẹ́ ẹ̀jọ́ ìṣòkòtò ẹ̀jọ́ ìṣòkòtò ẹ̀jọ́ ìṣòkòtò ẹ̀jọ́ ìṣòkòtò ẹ̀jọ́ ìṣòkòtò ẹ̀jọ́ ìyẹ́bi yá tó èròyìn àkọ́kọ́ àtọ̀ mo ti fẹ́ wẹ̀ tó ọba ń lọ tí wọ́n bá nínú kíjọ́jọ́ yẹ wẹ̀ àdìgbò rẹ tẹ́ bí sókòtò ẹ̀fẹ̀ wọlé ìyẹn tó ọba wẹ̀ bá a ti ń pèlè ẹ̀rù tí fi lélẹ̀ ẹ̀rù ní dọ́gbalẹ̀ yóò jẹ́ kí tó lọ́rùmọ́ra ẹ̀rù lásán lọ́dọ̀ fún gàlàbíà ní ìsìn tó ọba ti ní gàlàbíà ọba máa ń ní sókòtò ní dáadáa láti mọ́

bóyá nǹkan aláìyá ń tẹ́lẹ̀ yorùbá ni ẹtì wá kó sáì àwọn òyìnbó bọ̀ ẹlòmíì tó fi ń rántá ara bí jẹnu àbáyé ìdìbò àwọn ẹgbẹ́ bá kàrá tẹ́ torí bá báyìí. wọ́jà àwọ̀ àlàpà mi sì dídá ní kàdídọ̀. wọ́n gbé aṣọ wọ́n mú aṣọ yúdúdú wa wọ́n wá gbé wa wọ́n ti bẹ̀jẹ̀ ẹ̀rọ ìdíjà nínú kábíyèsí. ìdíjà nínú kábíyèsí. ẹyin ẹ̀jẹ̀ ẹ̀rọ ẹ̀jẹ̀ ẹ̀rọ ní ẹ̀jẹ̀ àtọ̀lá. ẹ wà fún kùsí ẹ̀rọ láàrin ẹ̀jẹ̀ ẹ̀rọ àti ẹ̀jẹ̀ yọ. ìjọba tó máa fẹ́ dé ìyẹn máa fún ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀rọ ni. ìyẹn kọ̀ọ̀kan ẹ̀jẹ̀ wọn lè yàtọ̀ síra wọn. ilé ilé ilé ilé ilé ìdìbò tó jẹ́ pé group wa wà blood uh, group wa àwọn ọ̀rọ̀ nípa eléyìí o plus kìnnìkan eléyìí kìnnìkan ọwà àwọn èdè yẹn jẹ́ bí dúpẹ́ náà wọ́lẹ̀ náà wà lẹ̀ títí pé bọ́lá wà ní ẹ̀jẹ̀ màá ní ọba pa ẹran mẹ́ta papọ̀ ní ìdórí pé ìkan pọ́n ìjàmbá èyí ìjìnlẹ̀ kan náà ebi ọlọ́run fún wa ní oríṣiríṣi ìran ẹ̀jẹ̀ ọlọ́run kò kúṣẹ́ rẹ̀ o bàbá bàbá wa sẹ́nu ìfàlẹ̀ pé àtẹ̀kọ́ ti dá ojú wa bẹ́ẹ̀ lọ́jọ́ àrùn ẹlòmí ọrùn ẹjú síbi ló tóbi ẹlòmí ojú rẹ̀ ọ̀sá wọn ẹlòmí ojú rẹ̀ rí tó jìn ẹlòmí kò rí tó jìn ọba tó dá náà àti kì í ṣe ìta nìkan ní báwọn àti gbogbo ara wa ló fi yàtọ̀ sí i tóbi tóbi ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ náà fi yàtọ̀ sára ó bí ọmọ ìgbé bá kọ̀ wọ́n tẹ̀ ẹ̀sẹ̀ wọn wò eléyìí tẹ̀lé ẹ̀ ìyá kan náà bàbá kan náà àwọn ọmọ náà ti mà tó bá yẹ kí ìyàtọ̀ mẹ́rin àárín ẹ̀jẹ̀ ẹranko àtẹ̀jẹ̀ yẹn ni wọn ò ní sẹ̀jẹ̀ ẹran yí aṣọ tó sọ̀tù. Wọ́n bá mẹ́lẹ̀ rọwá wọ́n ti yí àfà níbi wà lórí súnfà rí ìjọlá tó wà tẹ́lá. Ọ́lá tàìsáwà lákùn àrùn òṣùkùn àmọ́rọ̀. Ọ́lá tàìsáwà lákùn àrùn òṣùkùn àmọ́rọ̀. Ọ́lá tàìsáwà lákùn àrùn Àlẹ́bẹ̀ yóò ṣe, àlẹ́bẹ̀ àkókò ọ̀rọ̀ tó dé lẹ̀ gbogbo èyí ẹ̀ ń ti kó wáyé àbí tó kúrọ̀ ní pa ẹ̀jẹ̀ tó ń dọ̀bẹ́ délé tẹ̀lé ọmọ rẹ̀ bẹ́ẹ̀ kó délé ẹni kàn tẹ́lẹ̀ ẹ̀yọ fún ẹ̀ ní ìgbẹ́gbẹ́ dẹ́rẹ́ yìí àwọn kí á pa ọkẹ́ ní lọ́dọ̀ àtọ̀ sí ìtumọ̀ pé wọ́n pa ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ torí pé evidence wà àwọn tí wọ́n wá ẹ̀rí wà àwọn lọ́ọ̀yà ọlọ́sẹ̀ pẹ̀lú ayé òfin ẹnìkan ló sọ fún mi ọ dárúkọ lọ́yà náà wọn kò ní ìdílé náà sọ fún yìí àwọn bàtà ọ̀rẹ́ jẹ. ó ní àwọn lọ wọ́n mú àwọn kan tẹ́ ń di orí òkú gbé ní ìlú kan báyìí yóò ti rí àwọn kan ní ìlú òkú ní ìkànnì ọjọ́ mélòó kan tẹ́ àbí tọ́nà ti láti. wọ́n wá gbá mú wọ́n ká orí òkú mẹ́ta wọ́n ká mọ́nú wọ́túùpù àfáà kan àbí sílùú kan nínú ìlú kan báyà wọ́n ti kó wọ́n wá gbé àtàwọn ó di tẹ́jú àwọn ọlọ́pàá wọ́n lọ sọ pé ní ọ̀rọ̀ ní iṣẹ́ ọ̀rọ̀ tuntun kóòtù ń tẹ̀lé àbáàmì tó náà ẹ̀ẹ́dá ẹ̀dá bàrà kan òun lò bẹ́ẹ̀. ẹ̀rí olóòrò sọ pé ní sọ pé ilé ẹ̀mú yẹn tẹ̀ ó fún mi padà ẹ̀ ẹ̀ ó fún àwọn ìwọ owó bí láti fún agbá olóòkú ilé olóòkú mẹ́ta àtúntò ti ti pẹ́ ní wàá lọ sí lọ́yà yẹn wá. ìṣúná fi bá yàrá ẹ̀rọ tẹ wá àwọn òṣèlú ìjọ jẹ lọ́wọ́ ìgbé kọ́ọ̀tù lọ́wọ́ ẹgbẹ́ ẹgbẹ́ máa wí èmi ò ní fẹ́ máa lọ ọdún tó yìí ọlọ́run ní àlọ́ àwọn ọ̀dẹ̀ ẹ̀sìn sọ̀rọ̀ látàrọ̀ látàrọ̀ látàrọ̀ pé bàbá dé òkùnbé ó dé orí òkùnbé kí náà rí lórí òkùnbé rẹ̀ orí ìnàkí ń bẹ orí ọ̀rọ̀ ń bẹ bí orí èèyàn ní kò sí àbá ń bẹ kí náà rí lórí aṣọ láàrin orí aṣọ orí ìnàkí orí ìnàkí ni àbákó sínú ilé rẹ̀ èyí ló kú ni ẹ̀ ẹ̀ abẹ́ ìgbọ́dá wí ni ó orí orí ìnàkí ń bẹ orí owó tó ní ọkùnrin. ìgbèrè ọ̀bẹ ọlọ́pàá sáta gbogbo àwọn èèyàn orúkọ torí èèyàn nínú àwọn ẹranko gbó oní bàbá yẹn ọlọ́dẹ ẹ̀jẹ̀ ọmọ sọdẹ dáadáa tó bá dẹ̀ ní tọ́lá jẹ́ lójú òfin pamọ́ fẹ́ tó máa hàn àwọn ọmọ rẹ̀ pé ìwú ọmọ orí orí ilé ìdílé orí rẹ̀ ẹ̀rọ lórí ni kí rẹ̀ àdéhùn ẹni kọ̀ọ̀tù wọ́n ní agbájọ́ ní yẹ́ ìtọ́ni ẹ̀rọ àkú àwọn orí ìlọ́jú lágbóríkì ẹ̀rọ chẹ́ẹ̀kì ọ̀ ẹ̀kọ́kọ́ tó bàbá dẹ̀ nǹkan màlọ́nà ìwà chẹ́ẹ̀kì ẹ̀ka bàbá ti di wájú orí ìyẹn ẹ̀dá fún mi lágbóríkì nàìjíríà wọn ti rádàgbà tó kéde bẹ́ẹ̀ tó ń dùn àmọ̀ pé orí ìyẹn lélẹ́ orí <laughs> orí ìdúró lélẹ́ wọ́n ní bàbá yẹn ti mọ́ bẹ̀rẹ̀ قال بل سولت لكم أنفسكم أمرا على رواياته عليه الصلاة والسلام ọmọ ẹyẹ ti bẹ́ẹ̀ bá ní wọ́n fà á ju bí ìdérí ìyọ ìyọkẹ̀ yìí lọ́wọ́ tí wọ́n àwọn ẹlẹ́rẹ̀ ni wọ́n ti sábà sí tó fi dání tó fi oṣù kẹ́yìn ìyá wa ẹ̀jẹ̀ àwọn ti sùúrù sábà ní àdánwò àlejò àkókò ti sùúrù àwọn ọmọ yìí ti fi wá gbogbo ẹlẹ́gbẹ̀ ìfọ̀n ẹlẹ́gbẹ̀ àyẹ̀fọ̀n ẹlẹ́gbẹ̀ tó fi sùúrù ní lọ́wọ́ tó fi wá sí àánú ẹ̀ tọ́wọ́ ẹlẹ́gbẹ̀ tí àwọn tí ò yí mọ́ láwọn náà ni wọ́n pè àwọn náà قال يا بني اذهبوا فتحسسوا من يوسف ولا تيأسوا من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون. فأترفي نقع بين ودي wọ́n mú aṣọ dáńbẹ̀ jẹ́ ọ̀rọ̀ yíwá tàbá mi ní ọ́pìn kankan àti kí n yá ìgbà ń tẹ́ ẹmú wá mo sì mọ̀ pé rọ́lẹ̀ ń pa ṣùgbọ́n kì í ṣe gbogbo ń dá alábàtà ń pa ọ́ là ń sọ fún lójú ẹ̀ tó nírọ̀ nìwọ̀ yìí. láti gbogbo nírọ̀ nìwọ̀ yìí ìwọ lóde ní ti lójú ara yìí àwọn ará yóò gbọmọ bí ẹ̀ pé nírọ̀ kí ní pa olóńgbò òye ẹ̀dẹ́sì ẹ̀dẹ́sì ẹ̀dẹ́sì mọ́ ẹ̀ tó bá ti kọjá alẹ́ ìsára ọjà kí

wípé tẹ́lifíṣù kò púpọ̀ kéékèèké táwọn ọmọ akẹ́kọ̀ọ́ kéékèèké wọ́n lè bá àwọn ọmọ àwọn jáde wọ́n mú Yusuf wà pàmì Joseph wà jẹ́ kí làwọn ìdájọ́ tó bí ọmọ àti kí làwọn tí ọjà lè ìkànnì mú bá bàbá wọn dúgbà hàn bàbá tó wọ́n tún fàyà àtàkọ́lbà. wọ́n sábà kọ́lbà. wọ́n bà wà kọjá kọ́rí sọ̀rọ̀ mi. nínú ọ̀rọ̀ ó ń gbé yín sí kò sí kẹ̀kẹ́ ti pẹ̀lẹ́ o. ẹ̀wù yẹn wọ́n wájú ń sọ pé ẹ̀wù ẹ̀ ẹ̀wù ẹ̀jẹ̀ lára ẹ̀wù ẹ̀ náà ni ìgbà tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ kí ara ẹ̀ dáadáa tí wọ́n ti fi kúkẹ́ náà yà وألف يا سيدها على الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن إلا أن يفتح أو عذاب أليم àti ànábì wa yusuf àti ìyàwó ọba ọgá ẹ ìsábàkọ ìsábàkọ yàtọ̀ sí ìsábàkọ wọn jọ ń sáré èmi ní kọ̀kọ́ jẹ́ wọ́n lọ́ kọ̀kọ́ jẹ́ yìí ní ẹni tí bẹ̀ẹ̀ sábà lọ́wọ́ obìnrin náà lọ́wọ́ sáájú ẹ̀dẹ́ inú ẹ̀rọ tó kí n kílẹ̀ fún ma ah, fìtínà ni o fìtínà ni obìnrin ẹlẹ́yin jẹ́ ẹjẹ́ òun àti ọkọ̀ kí yusuf ọgbọ́n ní àtìpọ̀ sínú aláàbò yusuf wa ta obìnrin pé inú ilé ọba yẹn fẹ̀ àgbọ̀yé òyìn ah ìgbà tí a ti gbé nínú two by two àdúgbò ẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ti báàbò dédé yàn èyẹ ni ilé ọba láwa àwọn ọba àwọn táwa ní ìwé ìjọba tí ń jọlá ọba. wáyé kó lè má lè ké ṣé máa. ọmọ ẹgbẹ́ ń pè lọ́ba yàrá ọba yọ̀bẹ̀ bí làjọ ọba lájú yàrá tó yàrá owó lájú. máa wọn ọ̀sàjọba lẹ́nu lórúkọ tọ́jú ẹ̀jẹ̀ ọba ìdílé dídí náà ṣe ń Ibi tí ọba ọ̀sẹ̀ wọlé ló dé ọ̀rẹ́ àrà nǹkan náà ni. Ọbẹ̀ yìí ni ní káyìí báyìí. Kò ní gbọdọ̀ kọ́ ọ̀rẹ́ rí gẹ̀ẹ́. Lọ́ba gan, dídí dẹ́gẹ̀, wọ́n ti dá nǹkan gbogbo gbẹ̀. Àwọn àmọ́ arí káyìí, káyìí wà lọ́la. Ọlá kí ni? Ìfẹ́ náà. وسبق الوعد وقد تتقى من ظهور سفر ilé ọba fẹ́ ló fi dájú pé nígbà tí yúdùbù ráàyè jámọ lọ́wọ́ yúdùbù fèrè gbé èèyàn máa sáré nínú ìdí ìdí ọ̀fẹ́ ọsàrẹ ìyàwó náà gbé ló fi ní wọn sábà sábà pàmò àgbà pàlú báà wọ́n jẹ́ nílé ilẹ̀kùn lọ́pọ̀ èyí ní kọ̀kọ́ débẹ̀ yúdùbù nílé lọ́pọ̀ máa fẹ́ jáde ìyàwó nílé lọ́pọ̀ máa fẹ́ sílẹ̀ fọ́fá. bí ọba gbọ́ lọ́wọ́ rẹ̀ yọ gbọ́ yẹn yọ gbọ́ ìtura yẹn. Náà wá dé wọ́n wá ẹgbẹ́ kọ ní ìṣàbúrò ní ọ̀rọ̀ dídùn tó ṣáájú ẹ̀jẹ̀ ọ̀rọ̀. Ọba ra àbàdọ́ lọ ọkà ìyàwó ti Ọba sọ látẹ̀yìn ó ti fàyà ọba ti lẹ́yìn ọ̀gbìn sáfẹ́sẹ̀ Ẹgbẹ́ ọ̀fà ọ̀yà bíi dá ní ìlú padà sínú ilé kóbìlá ìsìlẹ̀ wọ́n náà ti ọdún ìṣe fà kí nípa náà ọ̀fà nípa tó wọ́n fẹ́ gbé sí ọ̀fà yìí kò dúró ọlọ́dún dúró bí kí kúrú lọ́wọ́ afẹ́ ya. ayé sọlá tó ah, ibi ká tẹ̀lé tó yẹ. ó lè fi ẹ̀wù ni wọ́n bá yà lọ ẹ̀wù tá a lè jọ náà. ẹ̀wù ni wọ́n mú wá bá bàbá rẹ̀ ẹ̀wù tá a lè jọ náà. ó tó kù kẹta. وشهد شاهد من أهلها إن كان قميصه a ìkẹta níparí ìṣúra lọ́wà. Nígbà tí bàbá tọ́rún tí ń jẹ̀ ẹ̀rọ tó ti fẹ́ ti nǹkan ní ìsára bàbá. Aláwòye Yusuf wáyé ní ẹ̀yìn àwọn ìkẹ́ ẹjẹ́ bọ́lá ní فلما أن جاء ولما فصلت العير قال أبوهم اذهبوا بقميصي هذا فألقوه بقميصي هذا اذهبوا بقميصي هذا فألقوه يأتي بصيرا واتوني بأهلكم أجمعين. إذن هذه الرواية كان يقول 93 93 ẹlẹ́ni ẹlẹ́ẹ̀kẹta kí ló tẹ́lẹ̀ nígbà tí àwọn ọmọ yóò túnmọ̀ àyè sọ̀rọ̀ àtàtàlá tó ti dá àwọn arákùnrin ẹ̀nà padà ó ní bàbá mi tí ojú rẹ̀ ti ń di bàìbàì nílé ẹ má sọ mi lọ lé àtẹnu àtẹnbẹ̀lá àtọ ìṣubú mú àtẹ ìlọ ilé ẹmu lọ lé ẹ̀yẹ fún àmì tẹ bá ti délé káyà. ìlànà ìfọ̀ mi ní àdá. ẹ má sọ mi lọ. فألحمهم Ìjẹ́ bá kẹ̀sí dé ẹ̀kẹ̀ ju aṣọ yẹn sílẹ̀ níwájú bàbá mi lásán ìkiri bí ẹ̀sìn ìrújú.

lọ́nà aláìsírí tó mú ẹ̀jà wa àìsàn ṣe kí ni lọ́lọ́ ìyẹn ni foundation lánàá tọ́jú ara tọ́jú àwọn aláìsàn tó bá fún abílágbájá kìíní kí kú bá nìjẹ́ ẹ̀ka nìkan báyìí bá wà fún un ẹnìkan ẹni bí ní wọn hypertension tẹ bá wá di ẹ̀wọ̀n lè pé ilé rẹ̀ tó ti kọ́ lọ tí ò parí ó yẹ rẹ̀ sílé ilé tí wọ́n kọ́ lọ yìí ojú ọ̀nà ibi tí máa ń lọ ẹ̀rù ìjọba tó gbé ẹ̀rù tó ara mi jẹ́ kò ní máa bá gẹ́gẹ́ gbogbo gbà. ṣùgbọ́n yóò rí lálọ yóò rí lálọ mo tún wá sí òjò wa rọ̀ ọwọ́ àwọn owó díẹ̀ díẹ̀ ẹ̀ ìgbé tí ọba ní bàbá tó wà báyìí tàbí ìyá tó wà báyìí ìjọba ní ní afẹ́sẹ́ńtẹ̀ ẹ̀ ń lọ tíráì kẹ́ ẹ bá mú kíní ń kú tẹ́ ẹ bá mú kú ẹ bá mú lọ́dọ̀ ẹgbẹ́ sọ̀rọ̀ fún òjẹ́tù parí wọn ní ọdún yàrá bára wọn bá wọn yéèyàn ẹ̀sọ́ ẹ̀sọ́ ẹ̀sọ́ na ibi tí mo mú yẹn náà ah ẹtì parí wẹ̀ ẹtì parí ẹ wá ẹsẹ̀ ẹsẹ̀ padà wọ̀ ǹjẹ́ ìwà àti kan àwọn àti mi ti ń dàgbà àwọn yàrá yóò ti kéde yóò ti lọ. ìyẹn ló parí ní ìwà yìí òní yìí ká ló ká bẹ́ẹ̀ sì ká bá tó di àwọn dáadáa ká àdúrà wa dáadáa tábà yọra wọ̀ nǹkan á mọ̀ pé àwọn àìsàn yìí kì í ṣe gbẹ̀lá máa ń lo abẹ́rẹ́ fún náà máa ń gba òògùn ẹni tó ti oògùn oògùn tó jẹ tó ti kú bàlá fẹ́. ìdí nìyẹn hikima ti mẹ́ta àwọn foundation ti mẹ́rin òkàn yìí ní àyẹ̀ tọ́mọ ilé àwọn àyà aṣọ kọ́lé òògùn mẹ́rin o wọ́n lò bóyá aṣọ yẹn aṣọ rírẹ̀ nù aṣọ lásán ni àní mi wù náà tòbí kọ̀ ló ń fi hà aṣọ kẹ́nu aṣọ yẹn sọ́mu lọ kì fi ẹ má jẹ́ ilé lọ fún bàbá mò ń rọ̀ mẹ́ yàrá náà pé bí nílà ajílú rí àyè. ولما بطلت العير قال أبوهم إني لأجد ريح يوسف بابا بابا مونغو يوسف لولا أن تبنيون ní ah, ah, tí mo sọ fún yìí tí mo ní mo ń gbóòrò yóò sọ fún yìí tí kì bá rẹ pé mò ń wòye pé kò yẹ yìí mo sì rò pé kò yẹ yìí náà bẹ́ẹ̀ náà ṣe mo ráyé pé tabalẹ̀ ń kó rán ọmọ rẹ̀ ta ló mọ̀ rán ọmọ ẹ̀gbọ́n náà àdáwọ̀ rẹ̀ kílè sọ ìmọ̀ mọ̀ rán ọmọ jésù tó bá dún wájú ẹ̀ àlẹ́ ìyá fún mi kó rán ọmọ ní nǹkan bíi one thousand kilometres àti kábí six hundred kilometres ti dọ́wà rí ìtọ́wọlú lé wá bọ̀ gan ogún rẹ̀ ìdúró bọ́ ọ́ lọ́la àgbẹ̀sọ̀ pé kí ló kọ́ tiẹ̀ náà ìwò ló kọ́ tiẹ̀ náà bóyá o ti sùn lọ́wọ́ ẹ̀ lálẹ́ lẹ́wà dẹ́ẹ̀rí náà kí ló kọ́ ń dé ewu ni wọ́n ti kẹ́yìn dé ní àdìdáyé ọmọ ọdún wọn ti ra nǹkan bẹ́ẹ̀ ní jẹ́mọ́ wa. Ní ìlà àjẹdùrí àyòlù. Àdàbí àkókò tó kọ̀ bá àwọn tó kọ́ bá máa ń ní ìlà ni pé mò ń ṣùgbọ́n làájìdù ní ìdáwọ̀fẹ́ òórùn yìí lùmọ̀ gbọ́ yìí láàrin six hundred kilometres àti dọ́wà ó sì gbóòrò yìí. àánú ọlọ́wọ́ báyìí ẹlòmíín bẹ lórí ilẹ̀ lọ́wọ́ fún ilé náà ọkàlẹ̀ mọ́tò tó báyìí bọ́mọ ẹ̀ bá wà ní ìkó tí ó sì sọ fún fún bẹ́ẹ̀ wáyé ó lè ti gbé báyà wákàtí kan sí ìsìn ó lè pé ah! á ni pé bẹ́ẹ̀ ara ọmọ mi bóyá ti ń

àánú ọlọ́run tó bá yàn tẹ́lẹ̀ ọrụ máa tó yẹ kí yusuf àyà gbóòórùn yìí kò sí gbóòórùn lásán ó gbóòórùn ó sì rí òun lọ́gbọ́ gbogbo wa pátápátá gbogbo nǹkan wa tó sọnù tá a kà fún ọlọ́run jẹ́ lọ gbóòórùn jẹ́ nǹkan náà lọ́wọ́ padà tó àríkìlá tó tẹ̀lé. ó gbé òun nǹkan yìí bọ́ ọlọ ó ti gbọ́ rẹ̀ owó tó ti bọ́ náírà lórí wọ́n tó ti lé fún náà síbẹ̀ bá wà náà ọ̀nà àgbàrá rẹ̀ náà náà ayé mẹ́tẹ̀ẹ̀ta ni ó jẹ́ pé ọ̀rọ̀ ìwú yíyúbọ ní nǹkan alákọ̀ọ́kọ́ wọ́n fi parọ́ ẹ̀wẹ̀ náà ẹlẹ́ẹ̀kejì wọ́n fẹ́ mú dẹ́sẹ̀ ẹ̀wẹ̀ náà ẹ̀wẹ̀ náà wọ́n fi dájọ́ ìjọ náà tó ti pọ́ mẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kẹta obi di ìwòsàn ẹ̀wẹ̀ rẹ̀ níbi ẹ̀wù tí ìwòsàn ọjọ́ sábàbí tó fi nínú kíìs ní kọ́ọ̀tù yẹn ní pẹ̀lú obìnrin ẹ̀wù á jẹ́ tí àwọn ọmọ àwọn ẹ̀gbẹ́ tí wọ́n fi kiri yí pé bàbá àti ọmọ yín ìkókò mẹ́tẹ̀ẹ̀ta tí ẹ̀rù dára nígbèsí ayé ànábìwá Yusuf àríṣẹ́ra. Bàbá wa sọ wípé. Ọ̀làbẹ̀ sáwọn lẹ́sẹ̀kùn àtúntòkùn àmọ́ fàṣọ́bẹ̀rọ̀ jẹ̀mí. Bàbá sọ pé bá sáwọn lẹ́sẹ̀kùn àtúntòkùn àmọ́. Bàbá sáwọn lẹ́sẹ̀kùn àmọ́ tẹ̀sọ̀rọ̀ máa ń fọ́ra. Àwọn ilé báyìí báyìí ìtumọ̀ àbáyìí náà ní pé ẹ̀sìn mìíràn báyìí ìsọkúsọ lẹ́sọ̀ lọ́dàárọ̀ gbogbo ń tẹ̀ ń wí ní ilé ọgbà díẹ̀ báyìí ẹ̀kọ̀rọ̀ lẹ̀ gbogbo ń tẹ̀ ń wí ní ọ̀wọ́lé. Ṣùgbọ́n níbi tí ń gbé lọ ju ọ̀dọ́ ọlọ́run ọba lọ ju àrà lọ báyìí ẹ̀sùn kan wọlé ìmí ọ̀gbà tẹkùn tẹ̀sùn wọlé báyìí. ẹlẹ́ẹ̀dì tó dúkìá yìí èmi ọ̀gbá ń tẹ̀sọ̀ yìí. báyìí ẹ máa sọ ọwọ́ ẹ̀fẹ́ jẹ yìí èmi ọ̀gbá gbọ́ ìfọ́sí yìí táwọn alátìlẹ̀kùn áńrúsùn fún àárọ̀. alátìlẹ̀kùn áńrúsùn fún àárọ̀. ẹ̀mí nǹkan bẹ̀rẹ̀ ẹ̀dì kẹtẹ́lì nǹkan tó yàtọ̀ sí bẹ́ẹ̀ ń lọ jáde òun náà wàá pè ní ọmọ ní kẹ̀kẹ́ ń bẹ lọ́kà yín tẹ́ ẹ ti sẹ́nu tẹ́ ẹ sọ jáde èyí tẹ́ ẹ gbé wáyé yàtọ̀ sí ti bẹ̀rẹ̀ nìyí. سولت لكم أنفسكم أمرا سولت لكم أنفسكم أمرا فتأتي سمي ìtòbẹ́ ìdìmọ̀ àlẹ́ àkúbọ̀ mọ́ ṣùgbọ́n dákúra pé kankan bẹ̀rẹ̀ nìyí tó yàtọ̀ sí tẹ̀ ń sọ jáde lónìí àti pé a mọ́ tó bá mà sọ̀rọ̀ ní apani lójú ẹ̀jẹ̀ yóò sì di nígbà wọ́n mẹ́lọ bí kò tó mo débi dé lọ jẹ́ wà ọmọ ṣùgbọ́n wọ́n pé nǹkan kan bẹ tí wọ́n ti tẹ̀lé. táwọn ló rán mẹ́rin tọ́mọ ń tẹ́ tẹ́lẹ̀ tọ́mọ ń tẹ́ ẹni tẹ́lẹ̀ tààrẹ̀ni náà ló sọ pé bàbá òun jẹ́ mi àkọ́kọ́ sọ́bùrù oríṣiríṣi sọ́bùrù ń jẹ̀mí òsì sùúrù tó dáa tó sọ́bùrù ń jẹ̀mí sùúrù tó dáa tọ́ra wa ó náà ní kó o sì rí ẹ̀pẹ́ kó o sì máa fi oṣù wa sọ́bùrù ń jẹ̀mí ó lágbára. ìkẹ́lẹ́ náà àwọn ọba ayé nílẹ̀ Yorùbá náà ti fẹ̀dá lùkọ́jú rẹ̀ níta wíńdẹ́sì lákòókò gbà sí ọ̀ǹdù ọba láti jọba nínú ìlú náà ọjọba ẹni tó wá dúró tì dáadáa tó lówó tì nínú ìlú náà tó sponsor ẹ̀ lẹ́yìn ìgbà tó bá wá jọba dùn ìyàwó tó bá wá ní ìyàwó kékeré ọba lọ́ba he lọ́ba fún lónìí ṣé ẹ gbọ́ mi dáadáa ẹ gbọ́ yìí bẹ́ẹ̀ ni ọba nígbà tó ń ju oyè lọ́wọ́ lọ́fẹ́ ìjọba. tálíkà ní olówó kẹrin olówó wa dúró jì ó lọ olówó píkà wọn jọ lọ olówó ní gba wọn wá wọlé náà ọ̀dọ̀bà olówó yìí lọ fẹ́ ìyàwó ọba ṣùgbọ́n bóyá tí ń bá fẹ́ tẹ́lẹ̀ tí ń fẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n bí dáàbì rí ti tú òun náà ní pé ìyàwó ọba lóyún oyún tí wọ́n wáyé ní ìṣàwà ti gbọ́nù àǹgbàtà ń bá tẹ́lẹ̀ lábẹ́nu kílọ̀ ẹ̀kú láti fẹ́ máa lóye tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nọ́mbà tí oyún dé àtúngbọ́gà nígbà tí ọmọ dé àwọn àgbọ̀ ọbìnrin ọjà wọn ti tẹ̀ ó kílẹ̀ àyè pé olówó ló ní nínú ọ̀nà nǹkan dé bó lọ bá wà sí sí ló tù mí ẹ rẹ pé àràbà ni olówó yẹn yóò lónìí sí ọjà àrú ni àbí yóò fẹ́ lẹ́la. màá sọ fún yín báyìí pé obìnrin yẹn bímọ láàfin ọba wọ́n ṣe ìkómọ láàfin ọba àwọn àbá àwọn ìmọ̀mù àti gbogbo ìjà máa jẹ́ inú ẹ̀sìn inú ìlà àti mọ̀bá síbò àti kankan ni gbogbo wọn yẹn kó àwọn lẹ́yìn wọ́n ti dókòó láàbọ̀ bàbá rẹ̀ wọ́n ti ka kótó bá ọba náà ti dókòó wọ́n sọ owó àdúrà wọ́n sọ owó àdúrà olówó nìkan yà wà. èyí ni bàtà bọ̀rọ̀ mọ̀ ọ̀rùn mi. bàtà bọ̀rọ̀ mọ̀ ọ̀rùn jẹ́ ẹ bá gbórúkú rẹ̀ ọ wà ní àtọ́fẹ́ ìjọba ìlú ìwò báyìí tọ́lọ́ ń bá yàn ìyẹn dáadáa yẹn ó sì lẹ̀ sí ẹnu wọn bá tẹ̀lé mọ́. bàbá yẹn àjọ sọ̀rọ̀ ọjọ́ kan ẹ wọ́n ní bàbá àwọn nígbà tó wà lórí oyè ọba tí bá ń bọ̀ láti ọlọ́gba ìtàkọ́lẹ̀ wà lọ́dọ̀ àwọn village ọlọ́gba owó àti àwọn nǹkan ọlọ́jà ìjà tí wọ́n mọ̀ wá. tí bá ń lọ wá tọba tí wáá dé àwọn oníṣẹ́ wá ti dé tòsí bóyá ibi tá a fẹ́ wà nìyí láti lóye ìlú ọ̀tún gómìnà àfẹ ọba àtàwùjá ni tọ́ba ti dé òkè balẹ̀ ni wọ́n ti máa bá bẹ̀rẹ̀ fàáfún fàáfún ọba wọ́n lè ara oníṣẹ́ fẹ́ wọ́n jáde ó ní wọ́n máa fà á oníṣùpá bó ti lè wálé o bí wọ́n máa dúró lójú ọ̀nà yóò kí àwọn èèyàn yóò tún dúró tó bá lọ rẹ̀ rẹ̀ lójú ọ̀nà tó wá kí yọ̀ọ́ bàtà ọ̀díẹ̀ wọ́n làwọn abiléèrè wọ́n ní àwọn àbí bàbá àwọn ilé ìlú sáyà pé kí ló dé tẹ́ẹ̀ fi máa pẹ́ lójú ọ̀nà báyìí ẹ ti tókè balẹ̀ kí ẹ tó dà á ti di wákàtí méjì rígbìn ìrìn ọ̀la ní ọ̀rọ̀ rẹ̀ lọ yóò tún á máa dúró yóò máa jáwé wọ́n ní bàbá wa sọ pé ayé òye ọ ni ilé ayé òye wọn wáyé ọmọ àgbélé ayé náà ń ṣe tààbí tètè wọlé ó ní kí ni ayé náà ṣe àà ó ní ìyàwó tó bá máa ń ní máa bọ̀ ó ní ìyàwó bí ẹ àwọn tó ń bá ẹlẹ́ ńlẹ ẹ̀mí máa ń jogún ìyàwó ọba tó ti kú náà àdánwò ó tó ń bá ẹlẹ́ kìíní rẹ wọ ẹ̀yà arúgbó tó ti tán ọba tó ń tọ́ yẹ fún àwọn àgbéyàwó òun náà lórí náà ó ní ìyàwó ọba pọ̀ bí ìyàwó eighteen ní bẹ́ẹ̀ láàfin èyí tó ń dìgbà pé àwọn tó lè máa fẹ́ lọ nínú wọn tó mẹ́jọ. wọ́n ní wọ́n sọ báwọn yìí pé à tóun alágbára àti máa ṣe ẹ̀tọ́ báwọn àyàwó mẹ́jẹ̀ẹ̀jọ náà. ibi ìwọ̀n bá tóun bá lè dé mẹ́rin àwọn táwọn àwọn ọ̀bà tí ó ń bẹ̀ wọ́n máa dọ́gba ẹni nígbẹ́ni níta. tó òun ò sì bẹ́ẹ̀ mà nígbà nìkan bá yàwó ọba ṣe àlè làwọn bí máa pálí bọ́ọ̀nà pé bí a máa ti ń bá ṣe inú àfẹ́gàn láti wákàtí méjì yóò ti wẹ̀ gan yóò lè fẹ́. àwọn àwọn onímọ̀ táwọn ilé ìgbó ti ayé lélẹ̀ òun kì í sẹ́sìn. ṣùgbọ́n tá a bá wá ti ẹ̀jẹ̀ tó bá máa bá rẹ̀ nínú ẹ̀sìn tàbí nínú ètò ayé rẹ̀ ṣe bá lẹ́yìn àkókò ti ṣe pé màá sọ fẹ́. ó sùúrù lọ́rẹ́ wa lẹ́bi àkókò wa ti ń bì ṣùgbọ́n oògùn àkọ́kọ́ tàbí pàdé àdéhùn ó nà ní sùúrù ẹni tó lọ́wọ́ bá bá fún ní sùúrù wàláhì orí lẹ́ lọ́wọ́ ọ̀gá gbogbo òògùn àìsàn láyé sùúrù ẹni tó lọ́wọ́ bá bá fún ní sùúrù tiẹ̀ ẹni tá a bá yọ sùúrù kó nu gbèsè ayé ẹ̀ ò ní kankan ọmọ rẹ̀ ò lè dá fọ́mọ rẹ̀ torí kò ní sùúrù gbogbo ìyàwó lọ́kọ̀ ọ̀lẹ́sàn torí kò ní sùúrù gbogbo ilé tí ò jẹ́ bọ́ ọ̀tà lọ́mọ pé ọ̀tẹ̀ ọ̀dùnà ìgbé á ilé kan bẹ́ẹ̀ kẹ́lẹ́ ha ẹni ìkòtò wúlá kò máa ẹ bá ta ṣe sùúrù bó bá kí ẹ bọ̀ káwé tó bá dé ìdíje ọ̀nà ìdíje ẹ bá ta ṣe sùúrù. wọ́n sọ bẹ̀rù ọ̀hún jẹ́rìí. sùúrù lọ́ka oògùn tí máa ń ká òòjà ṣùgbọ́n lẹ́yìn tí ó kún kẹta tó tọ́ka rẹ̀ tó tó tẹ̀lé onílẹ̀ nàbí àkókò wà lọ ní wọn lọ ọ̀rọ̀ ni wọn. mo sàánù àyàbá àtàfin fúrúrú. ó ti fi ra rẹ̀ nítorí wa ṣẹ́wọ́ tó náà pé wọ́n lọ́n wọ́n ni mú sàánù. wọ́n náà máa wí lọ́pọ̀lọpọ̀ ọgbà tọ́lọ̀ bá kà ọ́ láyà tẹ́lẹ̀ tí wọ́n bá gbé ìjọ pẹ̀lẹ́ ká bá gbé ìlú ìbànújẹ́ kan wá bọ̀ pé الله المستعان على ما تصفون الله المستعان على ما تصفون àdúrà Ànábì Yákúbù tó pọ̀ jù ní àdúrà ẹ̀ tó lọ wáyà ìdí tó àbí ìdí ó tún sọ wípé قال فسولت لكم أنفسكم أمرا وصبر جميل عسى الله أن يأتيني بهم جميعا إنه هو العليم الحكيم أولت لهم أنفسكم أمرا فصبر جميل الله أن بهم جميعا إنه هو الحكيم بمارو أو أنا بوا يعقوب عليه الصلاة والسلام أتباع سنتين gbogbo ẹ̀wá ló bá sọ́kúrú ń tẹ̀lé kó tó wá kàdúrà tí wọn náà bá ṣe bẹ́ẹ̀ òkè sunu ló ti rọrùn padà èyí ń pa aláyà tó ń lé tó lọ́wọ́ rẹ̀ lè bá má tó lójú òní padà mọ́ padà má tó níbi ètò ẹ̀sìn agbọ́dọ̀ ti sùn níbi ètò ayé agbọ́dọ̀ ti sùn. níbi ìtọ́jú ọmọ àbọ̀dọ̀ mú sùúrù ìyàwó àbọ̀dọ̀ ní sùúrù pẹ̀lú ọ̀yàwó bẹ́ẹ̀ ìyàwó lóun ní sùúrù pẹ̀lú ọkọ ẹ̀ àwọn akọ́ṣẹ́ ilé pọ̀ wa alìdá àwọn ìyàwó wọn ìyàwó ẹ̀ lóṣù ìdíjọ́ kọ́ lọ ṣùgbọ́n ní àwọn obìnrin ní bẹ́ẹ̀ lé jọ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí máa ń jà àràrà ta irọ́ ni ọ̀lẹ nínú ilé. sọ́wọ́ ọkùnrin tí máa ń rìn kìkìkìkì bí àwọn yusuf mi ti mú mi lọ́kàn mu wọ́n máa lé inú ilé pọ̀. abájáde ojú wa lọ́dẹ̀ ìjà máa lọ́dún ìwọ ìyá olè nínú ilé kọjá nǹkan mi ìwọ ìyá ìyàwó ẹ̀ lọ́gá rẹ̀ nulẹ̀. Bàbá bọ́lá ń jẹ ní. Bàbá bọ́lá ń jẹ ní. Bàbá bọ́lá ń jẹ ní. المستعان alákọ̀ọ́kọ́ ọmọ ẹlẹ́ẹ̀kejì yẹn ni ẹlẹ́ẹ̀kejì ànádọ̀ yàkú àríṣọ́dàtọ̀ ẹlẹ́ẹ̀kẹta àwọn abakẹ́rẹ́ ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ti sínú kòtò ẹlẹ́ẹ̀karùn-ún wọ́n wálé.

kí ló tẹ̀lé ń bẹ̀ fún olóòtú ní ipò náà ti mú kí lọ́wọ́ ọ̀nà wọlé ẹgbà gbé bóòlù tó bẹ̀rẹ̀ àyà jù wọ́n á wa wò sàn yí lọ bí dé ń lọ bí bá dé ń lọ yìí pẹ̀lú rẹ̀ àìsù sí zúmọ̀ rẹ̀ láti inú kòtò yìí lọ ó tún bójú wẹ̀ wò nǹkan méjì ó ń bójú wẹ̀ wo àwọn ọmọ mẹ́wẹ̀ẹ̀wá tẹ́dẹ́gbẹ́ ó sì wo bàbá mélé gbogbo sàn yẹn wà kọjá bá ń mọ ìrìn àjò yìí sùn lókùbà àríṣọ́lá tó wọ́n ṣẹlẹ̀. ṣùgbọ́n bí bá ti ń lọ ọ̀n padà tó bá jẹ mọ́ àwọn arákùnrin rẹ̀ mẹ́wàá yóò sọ̀rọ̀ wọn tó bá jẹ mọ́ bàbá yóò sọ báyìí ni ọlọ́run bá ti gbé kalẹ̀. káyà dáadáa nípa rí ọjà àwọn arákùnrin sì ní ẹgbẹ́ mi ń sábìlẹ̀ kọ́ làbá. الأموال لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون ọlọ́run bá tó ṣe ọmọ wa tó dúkùú jù àjọ lọ sí kíkan láàárọ̀ tẹ́lẹ̀ ní

nígbà tí ìpìlẹ̀ kòránì lé bíbà yìí àbáyà tó wá fẹ́ máa kà lọ ní ha ah, tó bá ní jírí ọ̀rẹ́ ó ṣe ní pé àlejò ni ẹ̀yà ni ní kan kí wà láti ẹjẹ́ àti tó bá di ìgbà mi tó ní ọ̀sẹ̀ <laughs> والله المستعان نسأل الله عز وجل أن يتقبل منا ومنكم وأن يبارك فينا جميعا إنه هو السميع المجيب والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته رحمتك يا رب العباد رجائي وإذا تقفتي فاستجبني دعائي وإذا تنبغي يا إلهي راضيا بك الرضا فجد بولائي ناديت باسمك يا إلهي ضريعا Ilé ìdíbò ní ìsọ̀rọ̀ ìdíbò gbogbo kárí. Àrùn tákàrí fàlátàdáàrí tàbí ha, fàlápọ́lẹ̀ àyẹ̀yẹ̀ kò lè lọ́lùkù àdìlárí. Nàbí ti wá àtàkì yóò dé tó fàlá sí wá kàrọ̀ járí. ولقد رجعتك يا إلهي ضارعا فلا ترش رجائي متذللا فلا ترش برجائي ilé ìta gbogbo àwọn àtọ́jọ́ tó ti wá láǹfààní láyé àti náà ọlọ́wà tó bá àwọn ṣe fún alẹ́ sàn gbogbo kí n kọ́ àwọn èèyàn eré àtẹ́kì sọ́lọ́lọ́ àyẹ̀wò àwọn tó jẹ́ kó yíwa pé àwọn tí wọ́n lórí ìdílé wọn náà ni àwọn tí kọ́ ọ̀yàn ní ọ̀rọ̀ ọlọ́run ọba títí àlùkò àǹtí ọlọ́run àti ọ̀rọ̀ àfọwọ́ lẹ́sẹ̀ náà láyé àti lọ́wọ́. láì ní bára wa lásìkò yìí ní gbà we go to the next section of this program a lọ sí apá ilé iṣẹ́ òkú where we have opportunity to ask questions and our faith the almighty Allah say is my for us we answer we give answer to our questions inshallah. Ah, náà àwọn tí wọ́n ní ìṣòro fi náwọ́ ṣùgbọ́n ìṣòro kan wà níbi tí a kọ̀ sí síwájú tí wọ́n ti ìṣọwọ́ ti wà tẹ́lẹ̀ ẹni náà tó rò pé tí èèyàn bá ládàá pé tọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti tó sọ fún wa tẹ́lẹ̀ tó wọ́n ti kúrò sí tápá àìsàn tí àwọn èèyàn pẹ̀lú àlá. àìsàn tí àwọn èèyàn pẹ̀lú àlá púpọ̀ láyé tí wọ́n yé foundation àti yẹ ilẹ̀ náà méjì mo sọ fún jọ́dá ẹni pé ìwé ìwé ẹnìkan ló lórí eku àbí mo ní ilé ìlú pé ìbéèrè tí màá là. ọlọ́run alẹ́ ti kọ́ àtọ́ba dára tí bá ń bọ̀ lẹ́rù nǹkan méjì tó ti aṣọ fún tó bá ti dára nínú rẹ̀ tó nǹkan mẹ́rin tó ti aṣọ fún kí ló tó béèrè tó mẹ́rin mọ́ wá tó mẹ́rin mọ́ ká. oji náà ti gbọ́bá ní inú kálá rẹ̀ jẹ́ dáadáa àlùkọ́jà pàbùrú ni tó bá pàbùrú ni kó ti méjì yìí dáwó bá jẹ́ pé dáadáa ni kó ti mẹ́rẹ̀ẹ̀rin dáwó fún wa á ka ìtumọ̀ àlá taa ìparí àlá nìkan náà láì. náà gbogbo àwa ní àlá ti tó ẹja bọ́ ní pẹ́tọ̀ mi. náà wọ́n sọ pé ìbéèrè àwọn alákọ̀ọ́kọ́ ni pé tí obìnrin bá fọ́n ẹ̀wẹ̀ ní last ten of Ramadan pé kí nìkan tí ó mọ̀ sí. yóò bá tóbi ọ́. ẹ ẹ làmọ́lẹ̀ ká máa sílẹ̀kùn aburú báwọn ènìyàn ìgbé yẹn lè ọ̀ fún ẹ̀ nù àìkú tó bá jẹ́ pé nǹkan báyìí tẹ̀lẹ̀ tí ò jẹ́ bọ́gbà wa. ẹ wá ní kí ló lè dé ọ̀la látọ̀ ìkọ́ni àbí àdúrà yìí ti ta yóò ti kọ̀kan ní kí àlùkùránì. àdúrà dáná bí máa ń ṣe lẹ́lábìlọ̀ fásitì sọ́dọ̀ máa wà rẹ̀ àìsà lọ́pàá wà fún wọn ní ọlọ́pàá àwọn ní àlejò máa sọ pé aláhùnmá ilẹ̀ kan àfọwọ́ ni ṣèṣe ìgbòlẹ̀ àfọwọ́ fún àfọwọ́ a fẹ́ kọ́ lọ́wọ́ bọ́ pé wà fún fún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wa jẹ́ orí ibẹ̀ yóò bá pọ̀ dáadáa ọ̀pọ̀ sí. aburú bí mẹ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀kọ́ bá mú kú ìtumọ̀ ẹ̀ yóò ṣàdúrà ni kọ́kọ́dọ̀ rí rẹ̀ fún wọn mọ́ ní ọjọ́ lọ́wọ́ ẹ̀wá yìí kó mọ́ra bí ẹni tó mọ́ nọ̀kọ́lọ́kì àlùkọ́mọ́gbé àlùkọ́rán ó ṣe àdúrà bó ti jẹ́ tó káyé pé kò sí mẹ́rẹ́gàn bó ti yẹ kó sí náà ní kò sí ní àdúrà kọ́pọ̀ dáadáa èyí yóò ní kó bá yá àdúrà àwọn ò lè gbà ẹ̀rọ àdúrà rẹ̀ ń gbà ọ́ èèyàn mímọ́ ni ọ́ pàápàá jùlọ tó ọba àyèmọ́gbà rẹ̀ rẹ̀ èèyàn mímọ́ ni ọ́ torí pọ̀ tẹ̀ láti ọlọ́wọ́ rẹ̀ wọ́n kú sí ní ẹ̀jẹ̀ lọ́wọ́ ọba tó dá abẹ́rẹ́ rẹ̀ lọ́wọ́ òun náà ló sì ní kó pé o torí bàbá yìí ó pè láti fi ìjọsìn. pẹ́sàn ẹlẹ́gẹ̀dì ni pé wọ́n ní ọmọdé tí èsì lè ṣe ìsìnlá tó sì fẹ́ báyà jẹun Títí yóò máa bàjẹ́ bẹ́ẹ̀ láì sí ibi tí àbí ìkẹ́kọ̀ọ́ wà fún ìmọ̀ àti. Owó olè bá wa jẹun. Àwọn olè bá jẹun ní ọ̀bà wa jẹun. Ẹ bá ní ọmọ afẹ́kọ̀ọ́ máa jẹun, oúnjẹ rẹ̀ lọ́fẹ́ jẹun. Ọ̀kàn ìjú àti ìjọba. Ẹ ọmọ yìí bá bàbá jẹun. Yálà abújẹ ẹ̀ máa wo àbá abújẹ ẹ̀ máa. Gbogbo ẹgbẹ́ wa lọ́mọ tó kékeré náà fún kó síbulẹ̀ kọ́ jẹ́ ẹjọ́ ẹ bá gbé jẹ kalẹ̀ yóò tó máa rí nígbà yìí. Ó lọ́sọ̀ọ́ wọ́n nwa wá pé dájú yà dọ́ọ̀bà bụ lójú kùtì ọ̀ mbọ̀ ọba dị kọ́ ọba dị náà mbọ̀ bá wúwọ́ wúwọ́ wúwọ́ wúwọ́ ẹja <laughs> àwọn ọmọ kéékèèké yìí tí ní mọ́ wọ̀ yọ ó ti gbọ́ fún kọ́ ọ̀nà tí ìjọba máa wú ní gbogbo àwọn àṣìkẹ́ ọ̀dá rẹ̀ ṣe tá a fẹ́ máa bọ́ ẹ sí ni ẹ̀ tí ò sì máa wí á máa wí yóò máa bọ̀ ọfẹ́ wọ tọ́ílẹ̀ ẹfẹ́ mọ wọlé ẹfẹ́ ẹwí sókè bisimilá aláhùnmá ilé àwọn olóde kanáà ní kókò tiwọ̀ ẹ̀ka báyìí. ìjọ kẹrẹ ọkọ àgbọ̀jọ́ ìwé bisimilá ntí ni ìwé ńlọgbọ́ ló fẹ́ hà sórí. tó a fún sí ni àwọn bá ti gbọ́ ọ̀la ó náà ti wí نعم جزاك الله خير lónìí lónìí eléyìí sọ̀rọ̀sọ̀rọ̀ ni ó yà lọ́jọ́ ọ̀la máa mọ̀ yọ mọ̀rọ̀ sọ. dídí sọ ẹ tó ń ti kàrà ẹ ẹbí gbogbo adébí tó ti ẹ̀ka kọjú sí ẹ̀ ó ti rí ẹ báwọn á gbé fún kọjú sọ lẹ́nu sọ ó ti lù ẹ ọyá tuntun àwọn amáfẹ́ dìbẹ́lọ́pù ẹ̀bùn ọmọ ọmọ mọ́kà ó gbé bóòdì ilé ẹ̀sẹ̀ náà ló ti ọ́ ọyá ọyá. Mo fẹ́ kí ni ó ṣe kí wọ́n lè jù sí inú kànga wípé àti wípé kí òní wọ́n lè gbọ́rọ̀ inú kànga. bára kẹlẹ ọ̀fẹ́ ẹni bóyá ra nígbà tó kọ́ ní yìí á lágbára <laughs> agbára ló mọ́ ọ̀gá rẹ̀ bára kẹlẹ ó ní kí ni ànábìwá ní ó pè ànábìwá sí.

inṣàlá sọ̀rọ̀ àbọ̀ ìwà torí pé ti gbóhùn ẹnu gàgà ọgbọ̀n lẹ́lẹ́gbọ̀ inṣàlá. àmì ìdóòlù tí wọ́n ti fi ọwọ́ síbí wọ́n ní pé ǹjẹ́ mùsàlá kọ̀ọ̀kan àn níbẹ̀ nínú Islam. wọ́n ní ọdún tí wọ́n mùsàlá kọ̀ọ̀kan. ǹjẹ́ kí a máa ṣe ìdíje nípa kíkà kọ̀ọ̀kan tó ń bẹ nínú Islam. ọjà uh, ká sọ̀rọ̀ nípa jápè ní ìsìbá kéèyàn àbí mùsábàkọ̀ kéèyàn máa ṣe competition sọ́dà ìpìlẹ̀ ní pé àwọn kankan wà sọ́dà láti ṣe ṣùgbọ́n a gbọ́dọ̀ dẹ̀bí pé àwa méjèèjì tá a fẹ́ fi ẹ̀bùn sílẹ̀ àwa méjèèjì tá a fẹ́ jọ ṣe competition yẹn ládàá ó ìyẹn làgbọ̀dọ̀ sí. lápẹjúwe àfa àdàfà wọn ní abẹ́rẹ́ sáré lẹ́yìn nígbà ìgbé ayé tó ẹ̀ ń bá kọ́kọ́ débẹ̀ yóò bá ten naira tó ten thousand naira yóò bẹ̀rẹ̀ sí ẹ̀wọ̀n mú fẹ́ẹ́ wà wọ́n náà mú fẹ́ẹ́ wà eléyìí kìrì bí máa lò lẹ́yìn ìyẹn náwó olówó lọ́nà tí bá tọ́ nìyẹn ní mo fún one thousand mo fẹ́ kí ìjẹ sáré láti ìdíje ń bá kọ́kọ́ débẹ̀ eléyìí lẹ́tọ̀ ààrẹ bí wa sọ́lọ́ bá wa rí ọ̀sẹ̀lẹ̀ ó ní kò sí eré ìdí kò lè dí mùtá bá kọ àyàfi nǹkan mẹ́ta ó sì kà fún wa àwọn nǹkan mẹ́ta tó kà fún wa yìí kì í ti pé nìkan ni ṣùgbọ́n kò sí ìtọ́ dáa tó mẹ́ta yìí ni ànábì sọ fún wa sọ́lọ́ bá wa rí ìkànnì ni ká máa ta ọ̀fà sí nǹkan ká fún kánṣó nǹkan ẹlẹ́ẹ̀kejì ni ká gun ẹṣin kábítárì tàbí ká gun àkùnrin kábítárì bí àwọn tẹ́wọ́n tẹ́wọ́n láyéjà tẹ́wọ́n tẹ́wọ́n láyéjà tẹ́wọ́n kú machine yẹn káàtó sáré pé abẹ́ sáré láti wá ẹ̀jọ́ wọn yẹn tẹ́wọ́n kọ́kọ́ débẹ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ ẹ̀ sí ti mẹ́tẹ̀ ìsàbánà tó sọ fún àmì sọ́dọ̀ lọ́wọ́ yẹn tẹ́wọ́n kọ́ kí n ti mẹ́ta yẹn nìkan gbogbo nǹkan tẹ́ a bá mọ̀ pé tẹ́ a bá ṣe àǹfààní rẹ̀ yọ padà sí àwùjọ wa tá a sọ̀rọ̀ fáǹfààní gidi a lè fi mùsàlá kọ̀ọ̀kan láti dùn. a ní gbogbo subject kọ̀ọ̀kan àwọn tó wà yẹn fẹ́ ti àwọn lẹ́kítọ́rà àtọ̀tọ̀ báyìí àbí títí àtẹ́bàmì ó ní subject Islamic study ẹ̀mbá nídìí lóyún yóò gba àlùkùrán ní odidi kan English language ẹ̀mbá nídìí afẹ́ dictionary Oxford kan kálukú wọn lera wọn pé ah nka mi ní gba àlùkùrán ní mi ní gba kí ọjà torí bá bá ní ẹ̀ àwùjọ wa ní òlò báyìí mọ́tàlá sí àwọn ẹgbẹ́ àní ẹni tí ẹ bá kọ́kọ́. ẹni tí ọlọ́wọ́n ọba bá ṣe láàrin tó wáyé púpọ̀ ńlọ bá mójútó wọn láti ìdí lọ níparí ọdún àdìgbọ̀dọ̀ nìta bá kọ̀ bẹ́ẹ̀ àwọn yẹn wọ́n wọn èmi ní ìgbìyànjú àbí àbí ọjọ́ ẹlòmíràn ìdókòwò ní kékeré oní ìkíláàsì no ọ̀rọ̀ padà sínú àníyàn rẹ̀ ẹni tí máa ń ṣolú nǹkan báyìí tí máa ń gbọ́ ẹ̀ka tọ́pọ̀ jù lẹ́tọ́ jẹ́ pé nígbà àwọn òfin ti nǹkan ẹlẹ̀ gan kí ni wọ́n ti tẹ́lẹ̀ sí ẹjọ́ náà wọ́n ti mú sábà ó ti ha tẹ́lẹ̀ ó ti ha tẹ́lẹ̀ ẹ ti mú sábà ẹ ti mú sábà mú sábà kó lè bá mọ́nítọ̀ ẹ̀ sí jìbìtì ẹ̀kọ́ kan wọ́n lọ eléyẹn kò dé ìlàsọ lọ́wọ́ nígbà tí èèyàn kẹ́kọ̀ọ́ ẹ̀sìn náà ni táwọn ajáde tẹ́lẹ̀ wá ń ṣiṣẹ́ títí gbowó oṣù bẹ́ẹ̀ tí kò ní ìlàsọ ó ní ìlàsọ èèyàn kí àlùkùrọ̀ náà ó sì ń kọ́ ìlànà àlùkùrọ̀ náà ó gbowó àwọn tó ń tẹ́ sọ́lọ́ gbowó lórí àbúrò ọ̀nà kò ní kọ́ kí nínú jẹ́ sí pé kọ̀bá jẹ́ èmi nǹkan rí ọmọ yìí pé mo kàn ń gbowó yìí láti fi tẹ̀lé ni kí ni tí wọ́n bá fi kó ọ̀rọ̀ ayé ọ̀rọ̀ ayé jọ. ló fi jẹ́ sí pé ọwọ́ àfọ́ra rẹ̀ nínú owó tá a bá ń gbà níbi páńpá rẹ̀ lẹ́sìn yìí kò ní jẹ́ sí pé a máa bílẹ̀ àwọn èèyàn pé one hundred and fifty thousand lọ́sàn o. a ti mọ ọ̀hún yẹn ní ìdí ẹ̀ sàrà musa àwọn ẹni mú kún bẹ́ẹ̀ láwọn náà fẹ́ jẹun àwọn náà fẹ́ sáyé ìyàwó jẹ ọmọ jẹ àkùtù láti ta gbàǹkan bẹ kò sì bá dáadáa wájú níwájú ọlọ́wọ́ ọba náà. na ìbéèrè lẹ́ẹ̀kejì ìfẹ́ fún ọkọ yẹn. ẹ fà á kọ́ ọ ní tí bàrà fún nǹkan àyìn nínú àbá àbá fún un. Àwọn ọmọ

ìtànílẹ̀ ìtàlọ́ wí wọ́n tó lọ wọ́n á bẹ́ẹ̀ lè pé ṣé ó ìgbàlá ayé wà ṣé wọ́n jọ kí méjèèjì pọ̀ báwọn. náà bára kẹlẹ fún ìgbè. wọ́n sọ pé pẹ̀lú àwọn tí wọ́n máa ń kí ìṣá àti ìtàlọ́ wí tán máa kí papọ̀. nọ́fìlà bí díẹ̀ yìí táì tó tó pé àwọn èèyàn ní láǹfààní láti yan nọ́fìlà náà pé kí nìkan tí àwọn ṣe. Mhm. mo mú ọmọ ẹ ẹ bá ti dúkò tí a gbogbo ọpọlọ rẹ ọkọ kù wáyé ọkọ ilé adé wálé wọn máa sọ gbogbo tí a bá ń sọ rẹ mo ti mọ pé lọ́jà tó ń rìn àbó ti lọ. oníbèrè béèrè pé tí èèyàn bá ti ṣe àìsàn a ní náfìlà méjì àmọ́ èèyàn lẹ́yìn kó tó di pé a bẹ̀rẹ̀ tàrọ̀wé súnà rẹ̀ súnà tó lẹ́yìn ṣáà ọ̀pá méjì tó jẹ́ súnà táwọn aṣíta bá ti ta ìlú. nígbà tí ádámù ti dé gbogbo ara mọ̀ nígbà tí ádámù dé gbogbo lára rẹ̀ dé wọ́n ní ìbámu kan wá sọ fáwọn yìí pé ádámù náà ti tẹ̀lé náfìlà gbogbo ẹ̀ ó ti gbéra wọn kò gbéra wọn náfìlà yẹn lọ́lá ju ádámù lọ náfìlà pàmẹ́jì yẹn ó ní wíì nínú ṣẹ̀ríà ju ádámù lọ.

ó ti dára ìdílé kúta bá sálámà ìṣá ìtàn kẹ́ ẹ̀ bá fẹ́ ṣe tí ìkọ́ yẹn náà sílà yẹn nínú mọ́sálásí ṣùgbọ́n kiri kan máa tẹ̀lé àwọn ìjọ náà ó yẹ kó mo ti bẹ́ẹ̀ ká lẹ́ẹ̀mejì tẹ́ ẹ rí bá yẹn ló ti jẹ nínú mọ́sálásí nígbà. mọ́kò yìí bóyá kò yẹ ọ̀pọ̀lọpọ̀ yẹn ìrẹ́lẹ̀ kẹ́kẹ́ kó ṣe ó sì jẹ́ àǹfààní fún wa báyìí. ṣùgbọ́n tí òjẹ́ ṣe wọlé pé náfìlà gangan ìpìlẹ̀ inú ilé lọ́dà àbùkù inú ilé lọ́dà àbùkù èmi wọn lọ títà òru mẹ́fìlà yẹn àtàbàlà èèbá lẹ́nà òun sì lè má jẹ̀mú ìwé dandan kọ́ tẹ̀lé ìjà lẹ́yìn lẹ́túlà ẹ̀yìn ìjà ìlẹ́ lẹ́yìn ìjà ìyìn jẹ́ mọ̀tò abáríjì àmà àtọ́mọ̀ kò tó máa délé kò lè yí sí màá táwọn sẹ́wọ̀n ìjà ìjà sàlámà tó ṣe àdúrà tá a máa ń ṣe lẹ́yìn ìjà ìjà àti káfíńtà máa ń ṣe ìjà ìjà dídé kó kí ọ̀pá méjì náà fìlà yẹn ìgbẹ̀ngbà náà ni wọ́n ṣe ìbẹ̀rẹ̀ ń tàràwí. wọ́n lè fi pàtàkì kámọ̀ ìdíbò yẹ kámọ̀ ẹjẹ́ kí ìṣáyọ̀ dàpọ̀ mọ́ tàràwí asán. ọyẹ kámọ̀ rí wípé gáàmù díẹ̀ wà níbi ìṣẹ́jú kan àbí ìṣẹ́jú méjì. wọ́n lè fi pé bá ní sálámà sàlámà alékún ọ̀rọ̀ tuntun bá àsàlámà alékún ọ̀rọ̀ tuntun bá ẹ̀dọ̀ ní kí ló dé kòkò méjì báyìí agbọ́dọ̀ farabalẹ̀ ibi pàtó àtìmọ̀ ọlọ́run tó ala alẹ́. tó mọ́ bẹ̀rẹ̀ wẹ́ẹ́ tó kù. àlè ah! ìfúnni àbára. wọ́n ní ìjẹ́ aláìlẹ́sílẹ̀ kan ní àmọ́ ìṣe bídíà fún ẹni tó bá rẹ̀ àbí wọ́n ní ẹlẹ́ẹ̀kejì ni pé táwọn bá. alákọ̀ọ́kọ́ ń gbọ́ ìyá kẹ́rin. pé ìjẹ́ aláìlẹ́sílẹ̀ kan ní ìyẹn máa ń ṣe bídíà fún. ó lè jẹ́ èyí wọn. ẹ máa sọ̀rọ̀ ẹ ti ṣe é la yé báwọn èèyàn tó lè bá yé wọn. àbí sẹ́yìn náà abálùmá kí ni Ìbọ̀tí láàrin à ẹ máa ń béèrè wá, mo lè bá béèrè ẹ̀yẹ ọba àtúntọ̀ ẹjọ́ kí àdáwọn ẹ̀. Ní àjọ òbí yé wọn. Ah. Náà ìtàn ẹni tí ò lè gba àwẹ̀ tó ń jẹ Báyìí báyìí já báyìí yẹ nẹ́gbẹ̀ ìpínlẹ̀ à. Náà fọ ẹni tí ò lè gba àwẹ̀. Náà wá fọ báyìí yẹn. Wọ́n wá sọ pé oúnjẹ yìí pé ẹni tí ò rí nìkan ni èèyàn lè tó fún ni àbí ẹnikẹ́ni tó bá ti gbá àwẹ̀ bọ́lọ́wọ́ bá sọ pé شهر رمضان الأفضل فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخرى وعلى الذين يطيقونه فدية طعام مسكين عليه ilé ọlọ́pàá ń lóyún lórí ìkàjẹ́ ní ọlọ́pàá lóúnjẹ aláìlá fún kàfàrà yàtọ̀ sọ̀tàn sọ́jà pàyàtọ̀ mo dẹ́kun èyí kàfàrà àti títí aláìlá àwọn àwọn ìlú òsì mọ́ nàìjíríà ìlú pàápàá kódà ọwọ́ ẹni ọgbẹ́ fi dídí àbí àwọn yóò tó mọ́ ọlọ́dọọlọ́ lé ìgbéra mú wa aláìní ní aláìní pọ̀ tẹ́lẹ̀mí làwọn akọ ṣùgbọ́n aláìní ní bóyá sábà bọ́ mọ̀ táyà ní ń pè ní aláìní ìdílé mọ̀tọ́nù aláìní lẹ́yìn bẹ́ẹ̀ ti dé aláìní láàbá àbùnú mi nǹkan tó wẹ̀ ìdí tálíkà aláìní aláìní gbogbo ẹgbẹ́ pẹ̀lú aláìlẹ̀ gbẹ́gbẹ́ sí pé kò lè fọwọ́ sọ̀yà wípé oúnjẹ oṣù kan àbí forty days ló ní tẹ́lẹ̀. káàdì atm káàdì tí balance ó tóbi dáadáa kò tó kankan one thousand pẹ̀lú ẹ̀rí kọ́ńbà ti káńsẹ̀ láti one thousand tó kún mi aláìlẹ̀ àwọn dáhùn máa ń bọ́ mi. má bàbá olówó náà lọ fún ẹgbẹ́ àwọn àmàbí ọ̀rọ̀ ṣe àmọ́ ti náà tẹ́lẹ̀. wọ́n sọ pé tí fẹ́ ṣe yìí ìjẹ́ tí wàá ti kóró lò kí rẹ̀. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni èyí ló jẹ tútù èyí lè lo títì nítorí ìyẹn wọn bíbá yẹn yẹn ká lo títì. mọ́tò ọba ṣe láì nínú bí ọba ṣe jiná wàhálà kálẹ̀ òkú owó kan ní ọ̀nà kó tó tòde wọn bá ṣe jiná tán owó kan ní ọ̀nà láti wá ata àti èròjà tó fi jẹ ìkáṣe fún ẹ̀ka wọn pọ̀ yọ pọ̀ sí ẹni tó kó tútù pé níyàn ó ti ṣe túṣẹ̀ rí àwọn ǹjẹ́ máa ń lò láyé ànẹ́rì gan ni sọlọ wà wà. torí oúnjẹ máa fi ṣe títí àwọn àánú ọlọ́run ló dé bá ọmọ ènìyàn lórí ilẹ̀ tó fi jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ táìjẹ ní ìsìn à ń sì ká tó jẹ láyé ìgbà náà ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ táwọn ẹ̀jẹ̀ ìgbà náà kò sí sísè mẹ́ ẹran nìkan ló ní sísè mẹ́ támúrù ni dàbí tùdé kò ní sísè wọ́n ti wá ń ṣe támúrù rìn tọ́wọ́ fi ṣe háìsù fún ọ ó jẹ fún àdámọ́ ní háìsù àdáda máa jẹ́ tọ́lọ́lọ́ mọ̀láyè tún dọ̀rọ̀ ṣẹlẹ̀ bàbá yìí débi dá fún onáàrin tó lè yí tó lè yí tó lè yí débi ẹ̀kúnwọ́ wa lábùú tí wọ́n ti bò fún olùwọ́ káwá fún sixty ẹ̀ láìpẹ́ sixty ẹ̀ dára thirty thirty eleven ẹgbẹ̀rún. Gbàgbọ́n ilé òní ìgbésẹ̀ tí ó gbẹ́yìn wọ́n ní pé can we complete a resolution of Quran maybe state by state or country by country ṣé a lè parí Quran ní kíkà bóyá ní ìpínlẹ̀ ìpínlẹ̀ àbí orílẹ̀-èdè sí orílẹ̀-èdè. Òye mi o. Okay, competition is not complete, but complete. Ọyọ̀ sílẹ̀ ọyọ̀ sílẹ̀. Ẹ̀ka sílẹ̀ rẹ̀, wàá kí o dàwọn náà, alhamdulillahi rabbil alamin. that was our favor. Had it along, had it come to me don't feel comfortable